ẹni bá sunkún ojú o ẹni bá ń bọ̀ kó tètè ọmọ ajígin ni màá fẹ́ sọ̀rọ̀ àwọn mùdúró àmọ̀ fẹ́ wí kéré. ẹni bá sunkún ojú o ẹni bá ń bọ̀ kó tètè ẹni bá sunkún ojú o tètè. Ọmọ àjíkì ni mà fẹ́ sọ̀rọ̀ àwọn mùdírù wà mà fẹ́ wí kéwú. Àyà tọ́ yí máa lè àsìmẹ́ yìí, ìyá mẹ́ni wà wá wù. Dákun ọlọ́run, a bọ̀ ọ́, a tún tún ọ̀rẹ́. Màmá. bàbá Mùdírù Ajígini tòní bàbá wa àgbà oníwàásí àgbáyé nkẹ́kẹ́ òní sẹ̀mí baba fún wa àfi dáadáa. wàmí kò lè mẹ́rin ṣubú yàrá fi àfinà. inú mi dùn púpọ̀ nígbà tí ń gbọ́ lẹ́nu bàbá wa ráì wọ́n ní bàbá wa àgbà oníwàásí àgbáyé aláwọ̀ hápà wọ́n ní tọ́lọ̀ orí nù bá. تحيما إذ فيته بعد بلواه lẹ́yìn tí wàá súnmọ́ làákà ìgbogbo wa táàrí gbọ́yé dáadáa náà ni wípé bàbá wa àgbàlagbà jíkiri tòní bàbá bùdírù transformer ni bàbá jẹ́ fún wa lẹ́yìn tó ń jásí pé ládùúgbò tá a bá wọ àdúgbò kẹ èyí tí ó jẹ́ ìrọ̀rùn fún wa dáadáa tọ́ka wọn wọ́n fi balẹ̀ ní ẹni kí wọ́n ní transformer bí wọn ò bá ti ní wọ́n sì máa dààmú وما كان من ربه فإنك ربه torí pé ọ̀pọ̀lọpọ̀ máa fi jẹnẹrétọ̀ táwọn ń lò ń lè olójú tó lè gbé. àmọ́ transformer bí ló bá dé gbogbo nǹkan lálẹ́ fi lò gbogbo rẹ̀ ti jẹ́ electronics yẹn yẹn náà láfi lò. bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣe ṣe bàbá fún wa kò síbi tí wọ́n bàbá wa tòní ọ̀rọ̀ nu mímọ̀ nu ẹ̀kọ́ nu ìwòye nu làákàyè nu kò sí dáhùn bàbá tẹ̀ ní bá ní ti dáadáa. á ربك الذي قد رجوناه. èyí tọ́lọ̀ wọn á fi sa bàbá lẹ́sà náà ni pé wọn ò ní wí tọ́lọ̀ wọn ò wí àfi tọ́lọ̀ àti tànàbí rẹ̀. wàhásíbì làálẹ́ iná. ṣé gbogbo èèyàn lọ́lọ́mọ ẹ̀sìn bẹ́ẹ̀ fún mi. lílà àti tíríkà wà kìfì nínú èèyàn náà lọ́lọ́run máa ṣe fún bó ti ṣe ṣe bàbá àgbàlagbà àlùbùdírù lẹ́sà yìí. mina ẹ̀sù ìwà ìmàmírù ìmà àlùlá. iṣẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run àlékún tọ́sánná rẹ̀ àlékún àánú rẹ̀ ọlọ́mọṣẹ́ àbá àṣàlékún rẹ̀ fún bàbá. فحيث ما كنت. bàbá àlùbùdírù nù fa ajígini tòní oníwàásí àgbáyé. فأمر بالجميل ولا bàbá tọ́lọ̀ ń fọ̀rọ̀ rẹ́ tí wèé sì ń kọ̀ láti سوى الله من قاش ومن دان. ṣebí sọ́lá ni bàbá ń jẹ wọ́n ti ṣe máa wá bẹ̀rù àti ṣòdodo nígbà téèyàn ń jẹ́sẹ̀ tayé tí ó sì bẹ̀rù tí ń jẹ́sẹ̀ olóṣèlú tí ó sì bẹ̀rù pé tó bá rí kó ṣẹlẹ̀ sóhun bàbá sì máa bẹ̀rù lórí tọ́lá tẹ̀lẹ́bì. innal jihada. àmọ́ mo kí gbogbo jàmá àmọ́ kí yín kú oríire. la aqsamu wa afdaluha. irú oríire wo náà ní kí yín fún ẹ̀ tí ilé máa fi bí bá wù. kàlámù haqqin lèdè jà. oríire náà ní pé gbogbo yín ọlọ́run fún yín lójú kì í ṣojú mọ́tò mọ́tò yìí tẹ́ ẹ ti ń wo bàbá mi dúró wá ti wúrà yìí. wà hmm. á dọ́kọ́ àti tààbù. ọba tí ìmọ̀ wọn tẹ́lẹ̀ abẹ́ ìtẹ̀ ń gbọ́ ọbẹ̀ bá wọn gbọ́ tòun mọ́ wá ah, bàbá rẹ̀ agbádùn rẹ̀ púpọ̀ ọlọ́run jẹ́ kó bàbá mùtírù bá a sàdé kó púpọ̀ ẹ̀ nínú bàbá aláṣẹ ara àtìgbẹ́lẹ̀ ayé ìrọ̀rùn má kẹ́jú pa wọ́n báyìí ọlọ́run má sì wọ́n lá wa lójú. wàá iṣẹ́ ọwọ́ bàbá ilẹ̀ lẹ́yìn yìí wá bàbá wa àgbà dídì ní tòní. alali khairi mansura wà ní. bàbá òní kẹkẹ ní tí wọ́n ń ṣe kọjá mímọ ẹ̀rí ọmọ sójú ọ̀nà ìtọ́lọ̀ ìtàlẹ́bù ilé ẹ̀kọ́ bẹ́lẹ̀ nígbà tí ilé tòlẹ̀ ìlú ìlẹ̀ àròkátì ìsìlámíyà ibẹ̀ náà gbogbo wa ìtì wọ́n wá. bàbá tó ti wọ́n á ní ebi kẹ́wù nìkan ìwé tún bẹ́lẹ̀ wá. dáàkẹ́ ṣe ń bẹ dìbò náà ní skul bẹ. láàkọ́ lábọ̀ irú mẹ́. ṣé òtútù máa ń dà lọ ó tún bẹ ó tún kù. evidence radio aláwọ̀ nígbà bàjẹ́ bàbá mi kúrò lọ́wọ́ fún ta lọ́rẹ̀. اللهم أنا أعلم بنفسي منه وأنت أعلم بي مني اللهم أنت أعلم بي مني وأنا أعلم بي منه tọ́kọ̀lọ́ àbẹ̀wò àbẹ̀rọ̀ àtúntún ọbẹ̀ agbára yìí pọ̀ fọlọ́run agbára yìí pọ̀ fọlọ́run agbára yìí pọ̀ fọlọ́run kò sì sí tí ò lè fagbára náà ṣe àwọn abẹ́ bó bá sì ṣe kakọ̀sẹ́ tí ó fi bó ṣe ṣe bẹ́ẹ̀. bá ń lẹ nìkan ò sí. abẹ́ o apadà sí ibú. apadà sí ibú. ọlọ́mọdé ọba gbogbo wa. mẹ́jọ ọba gbogbo wa láyé. àdúgbò tá a wà yìí. Ah. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض أونا آه. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما يا عبد الله اقرأ علي وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله أكبر الله أكبر àdúgbò àlùbáríkà àdúgbò àwọn ẹni rẹ. àdúgbò dáadáa. Hmm, àdúgbò dáadáa. ẹwà àwọn bàbá wa àfà. Hmm, tójú wọn tutù tí ọmọ ẹ sáná. àwọn wàlí yọ Ọlọ́run. Hmm, bàbá dáadáa àwọn bàbá bíi amọ. àwọn ẹni dáadáa. ara wọn balẹ̀ nínú ìfarabalẹ̀ wọn èyí ò ti mọ̀ pé ẹni ọlọ́run ni wọ́n. ẹni ọlọ́run ni wọ́n tí ò ní kọ́nú ń kọ́ hàn nù. ẹ tún wọ àwọn ìyá wa náà. àwọn ìyá àlùbáríkà. Allahu akbar. wa ibadu rahmani. òkú ni ẹrú ọlọ́run dáadáa ni. ẹrú ọlọ́run dáadáa tó tó ní. ọlọ́run wọ́n sì jẹ́ gbogbo yóò dèrò ọmọ káríkárí. àní sẹ́kọ̀rì gbogbo ẹni lẹ́yìn àlùbáríkà. gbogbo ẹni lẹ́yìn rahman. wà á ibadu rahman. ntọ́ da kéèyàn jẹ́ àfa wa. Hmm. ẹ gbọ́ sẹ́. àgbọ̀n kẹ́lí ma bàbá. ntọ́ da kéèyàn jẹ́. Hmm. náà lajẹ́ yìí. Allahu akbar. wà ibadu rahman. ní ti gbogbo nǹkan kó sábẹ́. ibadu rahman. bẹ́ẹ̀ bá jẹ́ ń ta wí yóò níwà. Allah. wà á ibadu rahman bẹ́ẹ̀ bá jẹ́ nta wí yóò lajú yóò lajú ó ní ìròyìn tó bá sì kẹta bẹ́ẹ̀ bá jẹ́ nta wí yìí ọkàn rẹ̀ ó fúyẹ́ yóò balẹ̀ kò ní ká ròyìn yóò kàn mí bọ́kùnrin bá jẹ́ nta wí yìí yóò bẹ̀ tọkọ hmm. kò ní ká gbẹ́jú sọ́kọ. Allahu akbar. Alamasa jari baba kan. هم الجاهلون قالوا سلاما kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wá jòkó gbogbo ẹ̀yin olóyè ẹ̀yin olóyè tẹ́ jẹ́ olóyè olóyè ẹ̀sìn olóyè tẹ̀sìn yàtọ̀ sí tẹ̀sìn tẹ̀sẹ̀sìn tẹ̀sẹ̀sìn ọ̀rọ̀ kúkú pé mẹ́ta kò pé bàbá bẹ́yẹn bá ti lóun ọ̀sẹ̀sìn kó hmm, sẹ̀sìn ló kù ẹ̀sìn tí ó sè ẹ̀sìn ló kù bàbá wa. Hmm ẹ̀yin ìyá wa gbogbo yín pátá. yányán láìsẹ́kù náà. ẹ ẹ wá da púpọ̀ lẹ́dà. ọlọ́run sì fi sínú ìbádùn rahman àtàwọn ẹrú ọlọ́run òdodo àwọn tó jẹ́ pé ọlọ́run tàbí nìkan ni ó ní ìtumọ̀ sí wọn. àlùfáà wa tí wọ́n jẹ́ rọ́ ìdùwà ọlọ́run kọ́ bá ní sàpẹ́lẹ̀ wọn. amina. tó jù báyìí lọ. amina. ẹ bá sáámi fún wa. amina. gbogbo àwọn jàmá wa. gbogbo àwọn jàmá wa. ntẹ́mi máa wí fún àwọn máa kéwú. ètò àwọn bàbá máa wí fún wa. òun náà ni pé ibi tí wọ́n pè wá tà ń lọ yìí. tà ń lọ yìí. ṣé wọ́n fòdodo ń bẹ̀ ni. sáfòdodo ń bẹ̀ ni àbọ̀kẹ́ yòókù ni wọ́n fẹ́. tọ́wá kú ti jẹ́ tọ́ba ni. kí the family bẹ́ẹ̀ tó bá jẹ́ gbajúmọ̀. tó yẹ pé gbajúmọ̀ ni. ta ló mọ̀ wá. a a ọlọ́run ti fi bàbá hàn. tó bá jẹ́ tówó. tó yẹ pé tówó ni. nbọ la kó sí. kí ló mú wá tó jọ bàbá lójú. àmọ́ tọ̀ èyí tí wọ ìwọ lọ ń wúwo wò. akọ̀rọ̀ yẹn kò la ọlọ́run mọ́sá ìdí àríwá bá fẹ́. àmọ́ èmi máa wá tẹ̀lé ọmọ tó ń pé hmm. ibi tá a fẹ́ lọ yìí. Hmm, ibi tá a lọ yìí. tí ò ní dìjà. tí ò ní dìjà tí ò ní dìjà. tí ò ní dìjà. àtọ̀ tọ. torí nípa tí ń bèrè bàbá wa àgbà ọlọ́run jẹ́ mi yóò kù hmm. gbogbo ẹ̀ bàbá wa sáà tí ń bèrè pé sí òní dìjà hmm. ó ní pé gbogbo apáta ta ló ní wá ná. ṣé ọ̀sẹ̀ ń tọ́jọ́ pé ẹnìkan kọ́ ló ní àfọlọ́ọ̀ni. tọ́ba wa jẹ́ pé ọlọ́run ló ní wá tá a gbà bẹ́ẹ̀. dọ́kẹ̀dọ́kẹ̀. Mm, dọ́kẹ̀dọ́kẹ̀ mm. ǹjẹ́ ẹ kọ́nà wo lè sọ̀rọ̀ kátàkó. kò yẹ kò yẹ bí ẹ bá ṣe ń torí rẹ bá fẹ́ burú àbí tó ti burú tó tún wá fọ́ ra ma. ọlọ́run ló ní wá àwọn kọ́lá nira wà mm. yorùbá máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ wọn alákólé àyànpín àyàn àyàn. àyàn. àyàn tọ́wọ́ yẹ pé káyọ̀ ẹni ta ni òní wúlò àfọ àkọ́jọ́ máa mú mọ́ta. kò sí kò sí kò tí ẹ̀ ní wèmí ká bíbi sí nàìjíríà. àyàn ah, ntọ́wọ́ lọ́hùn ló yàn ní kálukú wa lọ́wọ́. Hmm. ó sì fẹ́ fi tẹ́wà wò ní. ẹ̀gbọ́n àgbọ̀ nǹkan mi ma ọ fẹ́ wò pé òun fẹ́ fi hàn wá ẹni tí ó jẹ ẹrú òdodo fọlọ́run lóòótọ́ ọfẹ́ fi hàn ayé àtẹnudọ́jọ́ yìí pé ẹrú ọlọ́run ni ṣùgbọ́n kò ní gbà pé ọlọ́run lò. torí pé ẹrú ò ní ṣe nǹkan kan àfi tó lówó rẹ̀ bá ní kó ṣe. tó bá fẹ́. wá ìbádùn rahmani. wá ìbádùn rahmani. ẹ kálukú ọ̀rọ̀ àwọn kàtígórì wo lòun wà nísìnyí nísìnyí náà ni. ọmọ ibi tó dùn láàjì sí. ọmọ ibi tó wà nísìnyí. ọmọ ibi tó tẹ̀ sí. ọmọ wọ́n ní ẹrú ọlọ́run dà ó lóhùn ní. àwọn hmm. abẹ́rẹ́ pé ẹrú ọlọ́run ni wọ̀ yìí. òun náà tiẹ̀ tún náwó. wọ́n pẹ̀lú ọlọ́run wọ́n náà ń dá. wàrí bá dùn rahmani. ẹrú ọ̀sẹ̀ kẹta ti tó lórí rẹ̀ wọ́n lọ. èmi ń ṣe ọ̀nà. alladhina civilization ọ̀làjú. àbí bẹ́ẹ̀ kò mí sí kọ́. èyí tí ẹ wá wílò bàbá làjú àwọn báyìí ò tí ì làjú tó. الذين يمشون على الأرض ọ̀làjú ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá wa ọ̀làjú àlòkùnmọ̀lọ́rọ̀ sí bàbá bàbá wa ẹ mọ yìí nà ọlọ́run jẹ́ mi yóò mú ala ala wa sọ bàbá ẹgbẹ́ sẹ́yìn lọ́bẹ̀ tọ́ ibi bá mi bá ti yọ̀ǹda tọ́ wọ́n lọ parí tọ́ gbogbo jọba aláwọ̀ ṣe máa lójú bàbá wa títí ní tẹ̀lé wọ́n ibadu rahman. wọ́n ibadu rahman. alladina yamushuna ala al-ardi hauna. Ah. wa idha khatabahum al-jahiluna qalu salama. jọba wa ọ̀làjú ẹ̀yà wa ọ̀làjú ẹ̀yin bàbá wa ọ̀làjú. òdú ni wọ́n ah, sọ ìrì ara òdú. àwọn olùlà wà ìbáyọ̀ rahman alàdínà yamushuna àlàlà àríyáwóná. ọlọ́run kọ́lá wa àmì àmì ọlọ́kọ̀ọ́sọ ọ̀dà. bàbá ẹ̀yin bàbá wa mm, wọ́n ń dá bàbá ọ̀làjú mm, kí ní jẹ́ bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀yin bàbá wa bàbá wa bàbá wa bàbá wa tẹ̀ wá jòkó ọ̀làjú mm. ọ̀làjú pé kílá kílá àyè lára yẹn tábí pé ọ̀làjú lélẹ́yìí ẹ̀yin yá wa kí ní jẹ́ ọ̀làjú ta la pè ta la pè ní ọ̀làjú kí làwọn nǹkan táwọn ẹni tẹ̀yìn ọmọ ṣe fáàkì pé ìwà ọ̀làjú ń bẹ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi làjú. rahmani alladina yamushuna ala laridi auna wa idha khatabahum alijahiluna. qalu salama. qalu salama. ayé tá a wá bẹ̀ yìí ọlọ́run ló ní ọlọ́run ló dá ayé. gbogbo ntí ayé wá nídìí táyé ò ní bùkátà sí ọlọ́run lọ́mọ. ọlọ́run ló ọlọ́run ló mà á. gbogbo ń tá gẹ́gẹ́ bí èèyàn tí orílẹ̀ ọlọ́run tó ayé hmm. gbogbo wà á nílò a fi ráyé ṣe ọlọ́run ló ní gbogbo àwọn táwọn tá a fi ráyé ṣe yìí ọlọ́run wa kó wọn jama yẹ̀pẹ̀ tá à ń lò ta ló ní. òkúta tá à ń lò ta ló ní. igi tá à ń lò ta ló ní. omi tá à ń lò ta ló ní. olóògùn bàyí ti wá pàfẹ́ẹ̀tì bó ṣe fẹ́ ṣe orílẹ̀ bórílẹ̀ ó ṣe wà àwa tá a máa lò ó ìta máa fi lò ó ìta ìnílò lórílẹ̀ táàkì máa réyìn jẹ́ ọlọ́run ọba ti wá parí ẹ̀ kalẹ̀ fún wa àwọn ìyá wa àwọn ìyá wa. àwọn ìyá wa. afẹ́kọ̀ọ́ farabalẹ̀ dáadáa. bàbá ní ẹ̀dá kan ká farabalẹ̀ dáadáa. gbogbo orí ọlọ́run tó wà lọ́dọ̀ yín ó farabalẹ̀ sọ́dọ̀. gbogbo orí ọlọ́run ti ń lọ́dọ̀ yín ó farabalẹ̀ sọ́dọ̀ yín bẹ́ẹ̀ bá farabalẹ̀ ṣùgbọ́n tí bàbá fẹ́ wù yín. الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما àwọn wo bàtà wa dáyé tán ọmọ ẹ̀dá ènìyàn ọlọ́run sọ fún àwọn màláíkà pé mo fẹ́ dá èèyàn tí ó máa lọ orí rẹ̀ tí wọ́n máa lò ó gbogbo àwọn nǹkan tí mo ṣe bẹ̀ tí wọ́n máa lò ó ọlọ́run wá dé ànábì Adam. ọlọ́run dé ànábì Adam ọkọ̀ lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ń téèyàn ní láyé bá ti sọ pé ọ̀làjú lẹ́nu òun ni ìmọ̀. ìmọ̀ tó yẹ kóró. torí kí ni nígbà tó lọ́wọ́ bá dé ànábì Adam. aleyhi salatu wa salam. ọ̀dà tán gbogbo alẹ́ la mọ bó ṣe dáa gẹ́gẹ́ bíta bíta ṣe sọ fún wa látọ̀dọ̀ Ànábì wa sallallahu alaihi wasallam. ọlọ́run wá rí i pé ìtí ẹni yìí fi lè réèyàn jẹ́ táàbì mọ̀ pé èèyàn rèé ẹni tá a mọ̀ pé ó pàtàkì láyé òun ni ká fún ní mímọ̀ àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ ṣe fún anabi adama ni pé ó fún ní mà. àlẹ́ ẹlẹ́mọ̀ àlá. ó fún ní mà. manzilata. Hmm. li annahu hafidhun wal malu mahfudhun. ọlọ́run kọ́ níbi ádámà nímọ̀ tán kódà ń gbà tó lóun fẹ́ fọ́ níbi ádámà nímọ̀ ó tún jẹ́ mọ̀ pé èèyàn ò kí ń dúró níbi tọ́wà kí mọ̀ wá bá èèyàn lọ bá ìmọ̀ ni ọlọ́run sọ fún ádámà pé rìn síwájú rìn síwájú ádámà rìn rìn síwájú ádámà rìn rìn síwájú ádámà rìn ìtọ́ ọba báwọn kan bẹ̀ ń tẹ́ ń sọ kọ́ wa kọ́ wa ló fún mi padà àtẹ́bí ádámà rìn síwájú ó rìn síwájú ó rìn síwájú ló fi gbọ́ sàlámù àlékún mọ wá bọ̀ padà lọ kẹ́kọ̀ọ́ wa nù bá a kúrò lé àìtó lébe ẹ̀wọ̀n àkọ́kùnrin bá a kúrò nílé àìtó lébe gbogbo ẹni tí ó pé èmi rèé tí ó pé ọmọ wa rèé yóò kúrò nílé yóò padà bómi. ẹ̀kọ́ àkọ́kọ́ náà. lọ kẹ́kọ̀ọ́ lọ lé kéwù lọ lé ìwé lọ kọ́ṣẹ́ gbogbo òbí tí bá ń la ọmọ rẹ̀ máa pé ìfẹ́ kí ọ ìfẹ́ kó sunkún wọ́n padà jọ sun ẹ̀jẹ̀ ni. Allah tí ò ní sẹ́ńtì rẹ̀ wọ́n. òbí mi kò nígbà fún ọmọ rẹ̀ kò tẹ́bá ní afẹ́ ọmọ yìí lọ lókè ó ah, ibi yóò ti máa jẹ́ ọ̀ bí ọ̀jẹ̀ yìnyín á máa gbọ́. òbí gbọ́n yóò ti ṣe gbọ́n. èèyàn lọ́lá ọwọ́ àfọlá tọ́ ọmọ ọlá náà parẹ́ mm-hmm. èèyàn fọlá tọ́ ọmọ ẹ àjẹkọ́ ọmọ náà mọ̀ pé bá a kú òlé o àìtó lé gbé. àkọ́kọ́ sẹ́yìn ó ní tábìlì mọ̀ pé ẹni lajú ìmọ̀ ni. ìmọ̀lá kọ́kọ́. ìmọ̀lá kọ́kọ́. nígbà tó lọ́wọ́ dà níbi ádámọ̀ sí ibi tó dáa sí ó fún níyàwó àwọn méjèèjì kọjá àyè kí ni wọ́n fi kọjá àyè wọ́n ń fẹ́ ọ̀làjú míì yàtọ̀ sí ọ̀làjú tí ẹni tó ni wọ́n tó pè ní ọ̀làjú. ṣàìtọ́n ọwọ́ abá wọn ó tàn wọ́n ó fún wọn ní ọ̀làjú míì torí pé tí jẹ́ ọ̀làjú òun ni nǹkan téèyàn ń ṣe tó bá tó bá ṣe yóò rò pé ìní wọn fi mọ̀ pé èèyàn rèé ìtìjọ́làjú nù. ọlọ́run ti wá sọ fún ádámà pé máa wà ń bí máa jẹ máa mu ìwọ àtìyàwó rẹ ẹ síbi tó bá wù yín ẹ má ẹ má ẹ má wà dáadáa èèyàn ṣe wà tá a fi pé ọ̀dà báyìí ṣàìtọ́ni wá wá ọwọ́ fún ọ pé èyí tẹ̀ dá nǹkan mọ̀ ọkọ ọkọ títàn ọwọ́ gbọ́dọ̀ ìyàwó wọlé èyí tẹ̀ ń sẹ́rù pẹ́ ń ẹ̀yin tẹ́ ẹ̀ dá nǹkan ríta kí ló wa dé tá à ríta ọwọ́ ni èso yìí tẹ́ ẹ bá ti lè jẹ ẹ wàá dá báwọn ẹ wàá lajú ẹ ríta gẹ́gẹ́ bí wọn ṣe máa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí bá borí dáadáa ọmọkùnrin tí ò tí ò tí ò gbé kòkòtò bẹ̀rẹ̀ ọmọkùnrin àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n máa fi ṣe ẹ̀yẹ pé ìwọ tó ọ̀làjú ìwọ ọmọ mọ́mì ìwọ tó ọ̀já ìwọ ọmọ dádì ẹ̀rí lọlé bábà olówó bó ń fa òun mọ́lẹ̀ ọ̀já ìwọ tó yẹ kọ́ gẹ ẹgbẹ́ bú kọ́ gẹ ẹgbẹ́ bú kó o fi bílẹ̀ ní irun tó jẹ́ pé láyé jọ̀hún àwọn tí wọ́n máa rí lórí wọn wọ́n máa máa máa ṣe bẹ́ẹ̀ fún wọn kò dùn máwọn ẹni yẹn torí pé wọ́n fi máa jẹ́ káyọ́ mọ̀ pé eléyìí èso ọmọlúwàbí o ẹrú ni o lọ́dọ̀ àwọn ọba ọba afẹ ni o ọba Ọ̀yọ́ ni o wọ́n pe àwọn kan ní ẹmẹsẹ wọ́n wàá fa irun ẹgbẹ́ kan báyìí fún wọn wọ́n fa ẹgbẹ́ kejì wọ́n wàá fi tààrin báyìí lẹ̀ wọ́n ti ń sọ fáyé pé ẹ̀yin tẹ́ ẹ bá dé kèé sọmọlúwàbí ni o ẹrú ni o ẹ lè rọ́mọ ọba kẹ̀kẹ́ kó ṣerú irun bẹ́ẹ̀ torí pé àwọn ẹrú ni wọ́n máa ṣerú bẹ́ẹ̀ nínú tí wọ́n fi máa dá ẹrú mọ̀ pé ẹrú lọ́mọ yìí òun ni pé yóò farun bìkan yóò dá bìkan sí ni. ẹrú ni àmì pé òṣùká ó lè fẹ́ rẹrù bọ́bọ̀ wulẹ̀ ṣẹ̀ṣẹ̀ sùn. òṣùká ọ̀run ló ti mọ́sù ká ọ̀run ló ti mọ́sù ká wàhálà wá sí ayé gbogbo ọmọ tó bá rí bẹ́ẹ̀ fún ọlọ́run dákun mọ́sà mọ́sù ká wàhálà kúrò lórí wọn. amina. má ṣe wọn lẹ́rú ayé. amina. áá jẹ̀mọ́ sọ́làjú náà ló tó báyìí kéèyàn sì gbé orí lẹ̀ fún bàbá pé bó ẹ̀gbẹ́ ni bó ẹ̀gbẹ́ ni fàárí lẹ̀ pòun lálàárù jáyọ́ mọ̀ pé aláàárù lòun. àti ìyàwó rẹ̀ mo ti bẹ̀rẹ̀ kí n tó bẹ̀rẹ̀ wá sí pé ṣé ò ní dìjà o. Hmm. wọ́n sì ní ẹ máa bá bàbá sì ní kò ní dìjà. Hmm. torí bàbá bá fi sọ̀kalẹ̀ wá sí ọ̀ kálukú náà mọ ìpín tí ṣètánì ti ní láyé òun. Hmm, mo wá bẹ́ẹ̀ nínú ìjọba ìṣó rẹ̀ hmm. abẹ́ gbogbo òpin tí ṣètàlì ti nílẹ̀ ayẹ kálukú ọlọ́run tó kún bẹ̀ lónìí. ọmọ mọ̀sẹ̀ tó kún bẹ̀ yẹn yẹn lónìí. káwá rí gbogbo àwọn ọmọ tí ó ń serun kírun yìí ká pé hmm. ah, ọmọ ti fà ọ pé ah, kí ni àárí ká pé àwọn bàbá league of imam and alfas hmm. wọ́n ṣe wá sí ibẹ̀ ló ti jèrè. mo gbọ́ wá sí lẹ́nu bàbá mi dírù ni. ibẹ̀ mo ti jèrè. bẹ́ẹ̀ ni. adam àtìyàwó rẹ̀ ṣàìtàn ó fi nǹkan míì yàtọ̀ sí tí ọba tó ni wọ́n ní ní ọ̀làjú sẹ́ẹ̀gbàgbé pé ìdí jẹ́ ọ̀làjú ìta abádébẹ̀ tá a fi pé a fẹ́ lajú ni pé a fẹ́ rí èèyàn jẹ́ a fẹ́ rí èèyàn jẹ́ ìlọ́pàá tọmọ tí tọmọkùnrin òfin wo pé ẹ bá ṣe báyìí wọ́n fẹ́ káwọn mọ̀ pé èèyàn rèé so ìtẹ̀yàn máa wá mi ọ̀làjú ni pé mo fẹ́ kí wọ́n mọ̀ pé èèyàn rèé mo fẹ́ rí èèyàn jẹ́ Ìjì ọlọ́wọ́ bá wá pè ní ọ̀làjú fún Ádámù àtìyàwó rẹ̀. Ṣàìtọ́nì wá tọ́nu ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Wọ́n wá pè nǹkan míì ní ọ̀làjú fún wọn. Wọ́n wá ní ẹ̀yin tẹ́ ẹ̀ lajú, ẹ̀yin tẹ́ ẹ̀ dàmọ̀. Wọ́n wá fi èso tẹ́ bá fẹ́ dàmọ̀, tẹ́ fẹ́ lajú, tẹ́ fẹ́ ríta, ẹ̀ jèso yìí. Wọ́n wá jèso yìí. Ìtọ́ wá ti bẹ̀ yọ ni pé àṣeyìn òhò ni wọ́n wà tẹ́lẹ̀. Ẹ gbọ́, àgọ́ nǹkan míì máa bàbá mufasiru hmm. mufasiru ti lọ ṣé mufasiru ti lọ ni bàbá ẹ ṣeun ẹ ṣeun ọlọ́run sàlékún àlùbáríkà ọ̀làjú civilization àtàkọ́ọ̀fà shaitan ó pe ń tí ẹ ṣe yìí ọ̀làjú ní ọ̀làjú fún wa àwọn náà tẹ̀lé àṣeyọ̀ òhò ni wọ́n wà tẹ́lẹ̀ tí wọ́n mà. torí pé béèyàn bá wà bó ṣe yẹ kó wà tẹ́lẹ̀ tí ò lajú òdì kò ní rí tí ò yẹ kó rí tó jẹ́ pé kó bá rí bá ni kò ní rí ìdí tẹ́pẹ̀ yẹn lajú òun ni kí èèyàn wà dáadáa ní dáadáa tó jẹ́ ni wọ́n wà tẹ́lẹ̀ jíjẹ tí wọ́n tí wọ́n wá ọ̀làjú àtọ̀dọ̀ ṣàìtọ́n ojú wọn wá lọ pé ìhòòhò làwọn wà ìhòòhò tí wọ́n wá wà yìí rí ìhòòhò làwọn yìí wọ́n wá wá tí wọ́n fi bo ara wọn jẹ̀mọ́ àṣé nǹkan kejì tá a bà yọ̀ǹda tá a pè òun ni kéèyàn ó fi báyà rẹ̀ lẹ̀ ó aṣọ ara rẹ̀ báyìí itan rẹ̀ sílẹ̀ aya rẹ̀ sílẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ kò sí nínú ọ̀làjú torí pé nígbà tí àwọn ádámọ̀ kọjá iye wọn tán àti yàrá àwọn àti ẹkọjá iye pẹ́ńjọ́ kínní àná tí wọ́n wá ọ̀làjú òdì iṣẹ́ padà rí ni pé yòòhò làwọn wà wọ́n wò pé ah, ẹni tó bá fẹ́ ẹni tá a pè léèyàn kò gbọ́dọ̀ tí ń sí òhò lẹ mo wá bẹ̀rẹ̀ sí dààmú láti wá tí wọ́n fi bo ìhòhò ara wọn. torí pásọ tọ̀dọ̀ ọlọ́run ní lára wọn tẹ́lẹ̀ kì í ṣe tayé. wo lónìí gbogbo àwọn ọmọbìnrin wa padà síbi kárí pé a jáde ní òhò. ìwọ ìyá lọ lọ ra sọ jáńpé jáńpé ìwọ bàbá náà wọn náà sọ pé ó ti wọ skul ni ó ti wà ń pọ́lì ni òun ní fi ń wọ aṣọ mọ́bẹ̀rẹ̀ yìí dó òun ló fi ń wọ skẹ́ẹ̀tì miniskirt òun ló fi ń wọ aṣọ kọjá net tó yẹ pé gbogbo ń tọ́wọ̀ sára báyìí láàmú rí ló fi wọ gbogbo ẹ̀ tó sì jóbìn àbí ńlọmọ yín ọkùnrin ó fi máa lọ báyìí tó jẹ́ pé ṣòkòtò ọ̀fẹ́ máa jábọ́ ní fàràdì rẹ̀ ṣé bí n bá dámà àtìyàwó rẹ̀ mọ̀ sọ́là ju dọ́kítà náà ní ká bo ìhòòhò ẹnìkan ò sì jẹ́ èèyàn ṣáájú ádámà àkọ́kọ́ èèyàn láyé ádámà ni a jẹ́ pé gbogbo ẹni tó bá ti lè jẹ́ pé ọ̀làjú ló lòun lajú tó wá ti wá di pé ń rìn òòhò kìí sọ ọmọ gidi fún àlẹ́bí wa ádámà ọmọ àlejò àwọn ọmọ ádámà rí hmm. lọ́mọ tó wọ mínísítẹ̀tì yìí tó fojú hàn. ọmọ àlè àwọn ọmọ àlẹ́bí Adam òun lọmọ tí wọn náà tì í tó sì jóbe tó jẹ́ pé gbogbo tó wà wọ̀ sàlẹ̀ la rí tó wà wà nú ọmọ tí ń kó fìtínà báyé kìí sọmọ tí wọn máa lọ téèyàn ò lè fi ṣàdúrà kìí sọmọ téèyàn bá àwẹ̀ téèyàn pàdé téèyàn sì rò pé àwẹ̀ ń wà bó ṣe yẹ kó wà inú ilé kan náà ló sì ti jáde ọmọ òsì yẹ eléri ibú tí èèyàn ṣe pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́kọ́kọ́ ti ya eléri ibú ṣáájú. Hmm gbogbo ń tá a bá sì ń ṣe tó ọmọ bá fẹ́ ṣe ọmọ ò ṣe dáadáa ju ni lọ tí bàbá àtìyá bá ya eléré ikú bọ́mọ ọba yà báyìí yóò ya eléré ikú tanzania ni. sẹ́ńtà lórí. àwọn kọ́mọ jà wá lẹ́yìn yín. ádámù wá wáyé nígbà tó yá ọlọ́run wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún wa nígbà tó rán àlẹ́bí wa sí sallallahu alaihi wasallam. sallallahu alaihi ọlọ́run wá ní wà àlẹ́bí jẹ́ sọ fún ọ. ìdí ń jẹ́ pé èèyàn rèé pe ọ̀làjú ni gbogbo èèyàn tó je pé gbogbo ìgbà ìmọ̀ wà ní ìmọ́tótó lọ́lọ́run ti sọ fún ànábì pé wá sí abáká fàtọ́ hìrì. wà á ti yá abáká fàtọ́ hìrì. ìjọ pé á bàbá mẹ́mú ìlàjú ó ní pé aṣọ ò ní rìn dọ̀tí wọ́n jẹ́ ẹni tá a pè ní ọ̀làjú èèyàn kò ní jẹ́ onídọ̀tí ẹ dákun gbogbo àwọn ọmọ tí wọ́n máa ń táàkì tí wọ́n máa wọ bọ́ksàsì o bọ́ksàsì yẹn máa ń dọ̀tí èmi èrí kẹ̀kẹ́ nu wọn tí bọ́ksàsì yẹn máa ń mọ̀ which is pé wọn ò lajú torí pé ẹni tá a pè ní ọ̀làjú èèyàn yóò jẹ́ onímọ̀tótó ẹ gbọ́ sẹ́. àbọ̀. gbogbo àwọn bàbá wa ẹ̀wù bí wọ́n ṣe wà ní mọ́tótó gbogbo àwọn ìyá wa ẹ̀wù bí wọ́n ṣe wà ní hmm. ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sí sàlàyé anabi wa bẹ̀rẹ̀ sí sàlàyé. sallallahu alayhi wa sallam. anabi wa jẹ́ àmọ̀ pé ẹ̀yin ọkùnrin ọlọ́run ọba ó sàlàyé pé bẹ́ẹ̀ ṣe wà rẹ o ìmúra tiwa ọlọ́run ọba sọ ìmúra tàwọn obìnrin ọlọ́run ọba sọ ó rán ànábì sí sallallahu alayhi wa lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti fún ànábì ní nǹkan àkọ́kọ́ tí máa jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rí pẹ̀lú èèyàn á mọ̀ ọ̀làjú lẹ́nu yìí òun náà ní ìmọ̀ bójú èèyàn bá dúdú tó bá nímọ̀ ojú rẹ̀ yà yóò dá nǹkan mọ̀ ọlọ́wọ́ bá fún ànẹ́bì nímọ̀ ọwọ́ bẹ̀rẹ̀ sí sàlàyé gbogbo nǹkan fún wa ànẹ́bì wa ń tò ó bọ̀ jẹ̀mọ́ tá a bá bẹ̀rẹ̀ sí tò ó bá ànẹ́bì ṣe sọ yìí pé kájọ́ ọ̀nà jù ẹ jẹ́ kọ́kọ́ mu látọ̀dọ̀ àwọn obìnrin ànẹ́bì sọ wípé ẹ̀yin obìnrin o ìntàfìmọ̀ yín sọ́là jù ìmúra yín àkọ́kọ́ ẹ gbọdọ wọ aṣọ tó bá jẹ́ wípé tẹ́ ẹ bá wọ̀ báyìí a sì máa rí nǹkan míì tẹ ẹ tó wọ sínú ẹ lajú nù. ọ̀làjú òríjínà nù. ọ̀làjú nù. pé tó wà lórí aṣọ yìí nìkan láàrì a ní mọ kókó tí ń bẹ nínú aṣọ yìí ọ̀làjú nù. ẹlẹ́ẹ̀kejì. ànábì tó bẹ̀rẹ̀ sí sọ pé ẹni tá a tó mọ̀ lọ́la jù ní obìnrin bọ́ kọ́ bẹ́ẹ̀ yẹn ti tàwọn obìnrin. kí tó wá bọ́ síbi tí ayé pè ní ìlàjú fún wa kí wá tó bẹ̀rẹ̀ sí dismantle yẹn pẹ̀lú ẹ̀rí tó clear. ẹ jẹ́ kọ́kọ́ sọ reality ànábì ní obìnrin yóò máa wọ aṣọ tó jẹ́ wípé tá a bá rí báyìí a ní mọ̀ ń tọ́wà nínú tọ́wọ̀ sínú rẹ̀ á pé ọmọbìnrin yìí lajú which is pé tá a bá fẹ́ pé yẹn lajú ẹ tọ́ lajú jù ní àwọn obìnrin nísìn ẹlẹ́hàá ni. Allahu akbar. ẹni tó yẹ pé ọkọ rẹ̀ nìkan àtòun nìkan ló lè ṣàlàyé ntọ́wọ̀ sẹ́ẹ́ tẹ́lẹ̀ aṣọ rẹ̀ hmm. èmi ẹlẹ́ẹ̀kejì alẹ́bi jẹ́ àmọ̀ pé ẹni bá pè lọ́làjú nínú àwọn obìnrin pé ah, ọmọbìnrin yìí lajú yóò jẹ́ ọmọbìnrin tó yẹ pé bá a bá wojú rẹ̀ báyìí àní bá irun ojú rẹ̀ ní fífá kò ní fá rojú. Mm mo ti ní sẹ́ òní jíjà o. wọ́n ní ẹ bá ń sọ bàbá. anábì ní gbogbo obìnrin tí bá ti ń fa irun ojú tí a bá ń pè lọ́làjú ọ̀làjú wèrè ni kìí sọ̀làjú tí ó rí ọ̀nà ọlọ́run. anábì tún sàlàyé fún wa pé obìnrin tá a pè lọ́làjú á wò báyìí á rí i pé kìí ṣe fọ́nà pa eyín fọ́nà fáìlì eyín. anábì lóbìnrin tá a pè lọ́làjú sallallahu alaihi wasallam yóò jẹ obìnrin tó jẹ́ pé tá a bá wo orí rẹ̀ báyìí àní ìrìpọ́ lọ mú irun míì ó fi kún irun tí bẹ lórí ẹ̀ pé attachment ni bob marley ni wave form ni gbogbo ẹ̀ lànàbí wọn bẹ̀rù tì ànàbí ni kò ní rí ìyọnu ọlọ́run kò ní rí ìyọnu ọlọ́run wọn ni ànàbí ni gbogbo obìnrin ti bá ń fárun ojú anabi tó ní kò mà ní rí ọ̀nà ọlọ́run ah. wọ́n ní ta ni anabi ní gbogbo obìnrin tó bá tẹ orí rẹ̀ lẹ́bàá yìí pé ẹ bá mú irun mi ẹ fi kún ètí mi lórí mi èyí tó túmọ̀ sí lọ́dọ̀ rẹ̀ pé ọlọ́run ọmọ ti ń ṣe pẹ̀lú ìwọ̀nba arun tó fún mi. ẹ wá wo báwa náà ṣe máa ronú pẹ̀lú àwọn ọmọ wa tí a fún báyìí máa jẹ tiẹ̀ rèé tọ́wọ́ anáwó sọmọ ọlọ́mọ á hàn pé olójú kòkòrò ni ọ ntí bá fún yẹn tóbi bá fún yẹn kó tó ìwọ bá fún ọdọ ọ ní ntọ́ òtún tá a lọ mẹ́jọ. yá rẹ lọ́jọ́ anabi wa bẹ́ẹ̀ ṣàlàyé débi pé anabi ṣàlàyé pé obìnrin tá a eléyìí yóò jẹ obìnrin tó jẹ́ pé aṣọ tọ́wọ̀ tabaríkàwò awa gbé lọ síbi làákàyè tí a máa ṣe láyé pé tí a bá ní nǹkan tó dùn mọ́bẹ̀ jù láyé òun ni wedding pé ìgbéyàwó gbà ọmọ mi fẹ́ ṣe ìgbéyàwó o àwa wò pé àwọn èèbó kẹta ẹlẹ́gbà ọ̀làjú látọ̀dọ̀ wọn yìí tí òyìnbó bá sọ so irú ìjọwọ́ lọ́wọ́ sọ yẹ ọjọ́ ẹ̀yẹ ọjọ́ tí bẹ̀rẹ̀ gbòdù so ìjọ kan ṣoṣo ìdùnnú ọjọ́ kan lọ́wọ́ afẹ́ láyé rẹ̀ ni tó fi wọ́n sọ pẹ́ńpẹ́ torí pé ìjọ tínú obìnrin dùdù níjọ́ tí wọ́n pe níyàwó aṣọ tó sì máa wọ̀ níjọ́ náà aṣọ tí máa ń gbálẹ̀ tẹ̀lé ni. kódà tí ó ti bojú. kí wọ́n ló dé tó fi dé wípé àti wá wọṣọ tó tó balẹ̀ ọwọ́ á di wàhálà fáwọn obìnrin ṣé ní tí wọ́n ń pè é sígbésí ayé ara wọn ni pé ìdùnnú ọjọ́ kan làwọn fẹ́. aláwọ̀ á kú à sẹ́ńtírẹ̀ ilẹ̀ ọ̀dágún ẹ wá jábọ́ sọ́dọ̀ àwọn ọkùnrin hmm. káfà àwọn obìnrin lẹ̀ díẹ̀ náà mo fi ilẹ̀ díẹ̀ náà ni o hmm. ní tó ń bọ̀ wá o hmm. mo kàn fi wọn lẹ̀ díẹ̀ náà àwọn ọkùnrin wọ́n bí àdébí lẹ́yìn sọ́dọ̀ aládùn ọ̀sọ́dọ̀ ẹ lọ bèrè gbogbo tí wọ́n fẹ́ sọ gbogbo àwọn àfáà ni wọ́n mọ̀ o ẹ yẹ kàn pé àfáà kan jòkó pé n tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kódà bí ò tí ì lè ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé yóò sọ fún mi pé a ah, ẹ má jà parọ́ bẹ́ẹ̀ ni o ẹ̀yin náà má wàá fi wá bú àwọn àfáà yín pé ẹ̀yin wá ń kọ́ ẹ má wí bẹ́ẹ̀ nígbà tó ti sàánú yín tó ti sọ pé bẹ́ẹ̀ ni o yín ti ń tà láti sọ fún yín ni pé àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run padà tún wá ṣe. Ànábì wa sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba pè ní ìkẹ́ fún gbogbo tí ń bẹ kìí sèyàn nìkẹ́ ọlọ́run pè Ànábì ní rahmatal alamin ìkẹ́ fún gbogbo ayé fún gbogbo tí ń bẹ wọ́n bá ní Ànábì wa sallallahu alaihi wasallam kò rún aṣọ rí báyìí kó kéèyàn mú aṣọ báyìí kéèyàn wá rò èmi ẹlẹ́ẹ̀kejì àdébí ọ̀fẹ́ aṣọ mọ́lẹ̀ yìí kó àdébí ọ̀fẹ́ aṣọ mọ́lẹ̀ so which is say tọ́lẹ́bí bá ń tẹ aṣọ mọ́lẹ̀. bóyá ń tẹ ṣòkòtò mọ́lẹ̀ bóyá ń tẹ aṣọ mọ́lẹ̀ ń tẹ agbádá mọ́lẹ̀ àbí ń tẹ gàlábíà mọ́lẹ̀ ni ó túmọ̀ sí pé kèé ṣe ìkẹ́ fún nǹkan yẹn nìyẹn torí pé gbogbo nǹkan lọ́lọ́run lòun ṣe àlébì níkẹ́ fún jẹ́mọ́ ẹ méjì apárọ́ fúnra wa o ẹ jẹ́ kí kálukú wa kọ́ná tí ijọ́ tí wọ́n fi pé ah, bàbá ti lọ ah, màmá ti lọ tọ́jà pé gbogbo èmi ni èmi ni àníjà wa mọ́ o ẹ já rántí o òun ló pọ̀ tó fi jẹ́ wípé kò sí bí òdodo ṣe gbọ́dọ̀ jáde àbí bí tódodo bá ti jáde tó yẹ kó bíyànjú o kí kálukú rántí wípé ìjọ kan la ṣe ẹ̀ẹ́n tí wọ́n ní wọ́n bí ìjọ kan la sunkún wá fúnra wa tí wọ́n ní wọ́n bí ìjọ kan wọ́n padà sunkún wá o. Allahu Akbar. gbogbo ẹni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọba tó dà tó bá ròdodo kó gbà tó bá lé kó fi mọ́ra nítorí ọba tó fọ́ lójú tí èsì pa ọ̀sẹ̀ ẹ̀ tó fọ́ létí tí èsì fọ́ sanwó ẹ̀ ọba kọjá pọ̀ sómi dẹ̀jẹ̀ wọ́n sẹ̀ dẹ̀jẹ̀ rẹ ó fegun bọ́ fọwọ́ bò wọ́n fàyè ojú sọ́fàyè tí sọ́fàyè mú sọ́fàyè ẹsẹ̀ sí. ọba ni ọmọ ẹ lọ ayé kọ́ ọ lọ ọmọ ẹ dé èèyàn ọwọ́ adáyé ọ̀tá wa ń jẹ́ èèyàn ọba òun lòún ṣe fáàrí sí ẹgbẹ́ ọmọ tá a bí lòjọ́ tó lòun ọ̀bá wa ṣeré kó tó dáyé ńkọ́ kálukú gbọ́dọ̀ lọ sí pẹ́ẹ́pẹ́. Hmm, ká sì pẹ̀lẹ́. má bá bá jì rẹ má bá bá júmọ̀ rẹ má bá mo lówó mo jẹ́ èèyàn mo rẹwà má sì kọ́ lọ́ba tí ọ̀yẹ́ kọ̀ọ̀kan lu o. àdébìyẹ ti aṣọ mẹlẹ. wàláì kì í ti aṣọ mẹlẹ. ẹ bẹ̀rù lọ àwọn afọ àdàdà gbogbo náà ẹ mẹ́jọ kò yìí àwọn bàbá wa ni. àdébìyẹ sálálá yọ sálà ọjà àánú fún aṣọ kèé ti aṣọ mẹlẹ kèé ń aṣọ kódà nẹ́bi jẹ́ àánú fún oúnjẹ àwọn ìyá wa ni má àbà rọ̀ṣúlù tọ̀ àmọ̀ kọ́tò ànábì òbu oúnjẹ rí oúnjẹ ànábì òbu rí. lọ́nà wo bàbá. ìdá sahari tí wọ́n bá gbóúnjẹ wọ́n bọ̀ ànábì tó bá wù ú jẹ àkàlà wù yóò jẹ tí ọba ti wù ú jẹ kò ní pé irú àmàlà yín ṣe wá rọ̀ báyìí báwa máa wù ú iyọ̀ ṣe wá jẹ ọbẹ̀ yín báyìí ó ti ṣe bẹ̀rẹ̀ dáadáa báyìí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ní ibú kú ọwájú àlẹ́bí tó ń bá ti lè wí bẹ́ẹ̀ ọlọ́run ló ń ṣe òun níkẹ́ fún gbogbo nǹkan tó ń bá ti lè bu oúnjẹ ìkẹ́nu àwọn tọ́lọ́ ń ṣe òun níkẹ́ fún ló ń bù. àṣẹ pé kí òun ò dọ́dọ̀ tiẹ̀ lọ. àṣẹ pé ìkẹ́ àwọn ọ̀dọ́dọ̀ rẹ̀ nu. sojama gbogbo àwọn tá a jọkùnrin ọlọ́run ọba ní ká sọ àwọn obìnrin máa gbálẹ̀ tẹ̀lé wọn ó ní ká sọ àwọn ọkùnrin ó fò. ẹ wá já padà sáyé jọ torí pé ẹn táwọn bàbá wa ṣe lóye káàmọ̀ ìṣẹ́láyé jọ̀hún láyé jọ̀hún gbárí ìyẹn làwọn bàbá wa máa wọ̀ ṣòkòtò tí máa dé làjì ojúgun olóyè yìí sì máa wọlé èèyàn ńlá tó mọ̀ pé ah èèyàn ńlá bàbá yìí ìdájọ́ ojúgun báyìí ṣòkòtò òde síbẹ̀ ni àsáwọn bàbá ń ṣe súnà ń bà náà. ẹ já padà bẹ́ẹ̀ bá la fẹ́ máa padà bí gbogbo nǹkan tàtijọ́ tàtẹ̀yìnwá ká padà bí èyí náà kọ́ lọ ti ṣe déédéé bọ́lọ̀ ń ṣe ní kàdébí òmu wa sallallahu alayhi wa sallam. tọ́lọ̀ bá wá rí báyìí tọ́ba ajẹ́pà fẹ́ ju àwọn sàábé tọ́lọ̀ ń rán lójú ẹsẹ̀ ni wọ́n ti máa ń ṣàtúnṣe tágbára wọn bá ká pé ẹ ṣé tó bá òun ni ẹlòmíì tọ́lọ̀ ọlọ́run wa kó sí la yóò sì máa lọ́sọ̀kùtù rẹ̀ mẹ́jì ní ìsìnkú ìmọ̀ pé bí ẹ ṣe lánàá ẹbí máa ṣe nù torí pé ewo la mọ̀ tá a gbọ́ tá a ní gbọ́ mi mọ̀ náà. àwa tá à ń sọ ewo la mọ̀ tá a sọ tá a ní sọ mi mọ̀. sí ọ̀sẹ̀ ń tọ́ mọ̀. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ á kálukú ọmọ pé ìtí yọ̀ làjú ó ní gbogbo ìtẹ̀lé fọ́nà wọn bá ṣe fànàbí. sallallahu alayhi wa sallam. ọ̀fẹ́ lajú ìlàjú lóúnjẹ òun ni kọ́ jẹun bá nàbí ṣe ní ajẹ́ kọ́ nàbí Ànábì ní ká fọwọ́ ọ̀tún jẹun ení Ànábì ní ká dákọ Ọlọ́run ká tó jẹun èjì Ànábì ní ká má máa fẹ́ oúnjẹ pẹ̀lú ẹnu ẹ̀ta Ànábì ní ká má máa bu oúnjẹ látòrí torí pé àlùbáríkà ń bẹ lórí oúnjẹ tá a fẹ́ jẹ yẹn àwa gbọ́dọ̀ sáré mú àlùbáríkà bẹ̀ kó ká máa jẹ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí kí gbogbo ẹ̀ ká àlùbáríkà wọn máa rin mára wọn ó dẹ̀ ta Ànábì ní ká bá fẹ́ jẹun tó jẹ́ ife ọwọ́ wa báyìí nítorí ajé àfọwọ́jẹ ká máa fọwọ́ jẹ Ànábì ká wá máa lá ọwọ́ wa torí pé a jẹun ó wá jẹ́ pé torí pé ọ̀bẹ bẹ lọ́wọ́ mi láti wá mú ọwọ́ òsì láti wá gbé omi láti mu ọ̀làjú nù. gbogbo nǹkan lọ́wọ́ ní ọ̀làjú ọ̀làjú tó ń jẹ́ là ń ṣàlàyé o ọ̀làjú nǹkan mímu ànábi tí a bá fẹ́ mu mi láàpẹ̀ eléyìí lajú pẹ̀lú omi mímu a gbọ́dọ̀ máa mu mi lóòró báyìí a sì gbọ́dọ̀ máa mu mi ní dùbúlẹ̀ a sì gbọ́dọ̀ máa fọwọ́ sí mu mi tá a bá jẹ́ pé a fẹ́ jẹ́ ọ̀làjú lọ́làjú ètò ọ̀rọ̀ òun wò tọ́wọ̀ ale níta ntaba fẹ́ bomi ká má ma mú gbòǹgbòǹgbò ànábì níta bá fẹ́ bomi ká má máa ní padà sínú omi tá a mú ní ìfẹ́jẹ́ pé ẹja lọ ní ìmọ̀ inú ìmọ̀ wọ́n tá a mí sínú oxygen tá a mí jáde carbon dioxide oxygen tá a mí símú yẹn tá a fi ń jẹ́ yẹn pé à ń mí àti ìkú tá a mí padà sí àwọn ewéko ni wọ́n nídìí ẹ̀ ẹ̀fọ́ àgbàdo kòkó wa ọsàn wa àwọn ni wọ́n nídìí èémí tá mí jáde padà tá a bá fẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n ní ká wà ní ilé ká pọ̀ ká wá ti gbogbo ilẹ̀kùn ká ti wíńdò ká mẹ́tàn fáànù ká mẹ́tàn èsì ní ìsílẹ̀ àwọn èèyàn máa dákú yìí torí kí ni èémí ti ń jáde mú wa padà tó bá ti bẹ̀rẹ̀ sí kọlu àwọn tá tún ti fi mú padà ara wo ní balẹ̀ mọ́ ìjọ wa kára wọ́n balẹ̀ mọ́ ìlọ́wọ́ padà wá lọ wúlò fún ewébẹ̀ tá a tún padà jẹ ntí òjẹ́kára tí wọ́n balẹ̀ tá a ní ìdìmọ́ yìí ńlọ padà lọ wúlò fún ọ̀sẹ̀ tá a mú ní sínú ntí ntí jáde lára táwọn ò ní ìdìmọ́ bóyá a bá mi inú padà ara wọn ò ní balẹ̀ mọ́ inú padà a jẹ gbogbo nǹkan yìí sọ àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí bá ń tẹ aṣọ mẹ́lẹ̀ àpà làwọn bàbá wa máa ń pè ó pé àpà ni ọ́ ọ̀ ń tẹ aṣọ mẹ́lẹ̀ fún atúndàtúwò táwa tún gbé lọ́nu yorùbá jìnnà táwọn bàbá máa sanwó ni kò ní tẹ aṣọ àgbàmọ́lẹ̀ o ìjẹ́ fàyọ́mẹ̀ ni wípé ò ní jẹ́ àpà ọmọ àwọsọ bí àlejò ṣe ní ọwọsọ. sallallahu alaihi wasallam. ẹ wá rí i pé tábàmù lọ́nu ìmọ̀ ìjìnlẹ̀ lọ́dọ̀ àwọn ìyá wa ń jọ tí wọ́n bá dáṣọ tán wọ́n nìkan tí wọ́n tún ṣe báyìí wọ́n pè ní ìpèlè ìlànà ìyá wọn tẹ́lá bẹ́ẹ̀ yẹn fọ́tò ń jọ wọ́n dà á lẹ̀ báyìí aṣọ òfì wọ́n dà á lẹ̀ lẹ̀ tí wọ́n gbà á lẹ̀ léyìí tí túmọ̀ sí pé aṣọ obìnrin kì í máa fò wọ́n sì ní bùbákà tí wọ́n máa rántí ń pè ní mubẹ̀ láyé ìjọ gbogbo àwọn tá a la fẹ́ padà síjọ aráfihàn sẹ́gbẹ̀ ọ̀làjú àwọn afẹ́rẹ́ ẹni ẹ̀wọ̀n tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ ká fi fẹ́rẹ́ ẹni wọ́n jẹ́ pé ìlú ọ̀làjú bá yóò fi dáa ẹ wo ọ̀làjú míì tí wọ́n fi rọ́pò fún wa níbi tá a Islam sọ pé tá a bá fẹ́ fẹ́ra wa ọkọ ọkùnrin tó fẹ́ fẹ́yàwó yàwó sọ̀rọ̀ tó kù ní ọ̀dọ̀ bàbá ìyàwó ẹni tí pàtàkì nígbà tí rí òhò rẹ̀ bàbá wa ó yẹ pé ọ̀fẹ́ fẹ́ mi wá sọ́dọ̀ bàbá mi tí ìsìláàmù wú sẹ́ni bọ́lá papọ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ láyé ijọ́ àwọn bàbá tí wọ́n lajú láyé ijọ́ tá a rò pé wọ́n lajú ọwọ́ lọ rí bàbá ọmọ bàbá ọmọ ni mo yọ̀ǹda àmọ́ mo fẹ́ràn àwọn bàbá tiẹ̀ náà wọ́n jọ kọ̀míìtì ara wọn pé òkè ìdílé báyìí ni ìdílé báyìí ni wọ́n wádìí fẹ́ wọ́n wádìí ìwádìí àyẹ̀wò kọ́ o ìwádìí ẹ bá tẹ yẹ̀pẹ̀ ìwádìí ẹ bá wo tẹ̀síbà kọ́ o ìwádìí pé ẹ lọ bá ń wò ó ah, ọmọ bàbá ìmáàmù ní mọ́níyà yẹn hàn ọmọ ilé epo ni wọ́n à ah, èmi lọ́mọ kínní kan ní ìtàmẹ́yà á ah, àwọn ará ìtàmẹ́yà àwọn èèyàn gidi nù èyí ó ti jẹ kẹrẹ èèyàn ìwádìí yẹn là ń sọ o lẹ̀sìn sọ o kìí ṣe wádìí tẹ́ bá ń wo èmi àtàfúsá sá papọ̀ á ọmọ òsì láàrin irọ́ ni gbogbo yìí wo ìranù ni. ẹ gbọ́sẹ̀. àbọ̀ ìsìlámù wa ní ká bá ṣe bẹ́ẹ̀ ká fẹ́ra wa wọ́n wá ní ká sanwó òyìgì owó òyìgì yẹn òun lásán lórí obìnrin tá pé ìgbéyàwó ọ̀làjú ni wọ́n ṣe ẹ wá wáyé lónìí ọkọ àtìyàwó ti jọ ń gbé ó ti lé lọ́dún méjì mẹ́ta ní skul níbìkan bàbá rẹ̀ ọ̀mọ́ ìyá rẹ̀ ọ̀mọ́ àṣà ọmọkùnrin kan ó ní wọ́n wá mú ìwé kan wá fóun wọ́n wá kọ́ bọ̀rọ̀gbọ̀rọ̀ iṣu one fifty àgbàdo kìnnìkan ó lóun wá nítorí kíni pé ṣé wọn náà ni wọ́n sọ fún pé ṣé wọn náà ni ni fún mi ń lé tí fi tó àbí ó wà ní ni màá jẹ àhẹ́n ṣé tún ni náà ṣé ni ẹwọ́n bá ẹwọ́n bá dálàjú ẹwọ́n bá pẹ̀lú ọ̀làjú ẹwọ́n kó bá ayé ṣé o lè pé ọkùnrin tí tí ì mọ wa máa ni. ọmọ bíi pé ṣé wọn náà ní ẹtọ́ orí rẹ̀ kọ̀ọ̀kan yìí ṣé wọ́n fún ọ̀rọ̀ ni àbábọ̀ rẹ̀ kan wọ́n fún mi àwọn olóhùn náà ni àkọ́gbọ́dọ̀ jẹ́wọ̀ láago mélòó ìfún wọn ní bẹ́ẹ̀ ní òrò mẹ́tì ẹ̀ta sáàmọ̀ ẹ wọ̀ làjú tọ́lọ́run pé jẹ́ fọmọbìnrin yìí máa wà ní tuntun tuntun tuntun tí ó fi dijọ́ tí ẹbí ò pé sára ò pé tó àpá yọ̀ǹda ṣùgbọ́n ó ti dà bọ̀ ó jẹ̀ ti kó láàbọ̀ pé tó wá di pé ìlọ́fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ gbéyàwó yí padà ọ̀rọ̀ gbéyàwó tẹ́lẹ̀ gbogbo tí jẹ́ akọ gbogbo tí jẹ́ fàárí ilé ìyàwó lónìí ẹ̀wọ̀n tọ́jà lónìí wàláyà ti lọ bí gbéyàwó kan bàbá a sì dúró báyìí ẹ̀mí náà mo fẹ́ ṣe wá síbẹ̀ bàbá mi ní ọkọ bá dé wọn kọ́kọ́ pẹ́ làwọn àfa bá ń pé ẹ sàn báyìí ẹ sàn báyìí ṣe psychologically bí mo ṣe wojú ọkọ mo ní ìgbéyàwó yìí ọlọ́run ló ní jọ́ láti o àsọ̀tọ̀ ni ṣé ẹni dáwọn ni ẹ sọ báyìí wọ́n bá fowó díẹ̀ lẹ̀ wọ́n ní ọkọ ìyàwó lọ́kọ̀ sọ pé o ti dá báwọn wọ́n ní wọ́n ní àwọn olómi ilé ti aṣọ dẹ̀ wọ́n ti owó díẹ̀ díẹ̀ bẹ̀ wọ́n ní kí sọ wọ́n àwọn ọkọ ìyàwó ní aa ah, ah, o ti tó báwọn ah, mo ní nǹkan lónìí mo ń sọ fáwọn ọmọ pé ọkọ ìyàwó yìí ó ti rí nǹkan tó jẹ́ wípé kí nǹkan kan tẹ̀ ṣẹlẹ̀ fún tẹ̀ ní wọ́n fọmọ ìfúnmi mọ́. àṣẹ òótọ́ ni ńgbà sọ̀rọ̀ sẹ̀rẹ̀ kankan káka sẹ̀rẹ̀ ní ọkàn ni ẹ wò èyí tẹ̀ ṣe bóyá ọmọ dẹ ọkà ọkà ọkà ọkà gbàdí mọ́tò lọ ni mm-hmm. mo wá dìde mo wà lọ́ba èmi ti mọ tó ṣẹlẹ̀ àfa ńgbà tí àwọn jáde náà lóòótọ́ tí ọkọ mi lọ ni ti bá kun ojú kun imú kun èrè tí a máa kun yẹn wọ́n bá sọ́ọ́ jáde kankan jẹ̀mọ́ ikùn ọmọ báyà jọ́ kejì gbéyàwó ó ti àwọn pé ó ah, rò pé ẹ yí lórí ẹ ẹ tọ́jú oyún ẹ tọ́jú ọmọ ẹ dákun njó lè jẹ́ ẹni tó fẹ́ ṣe ìgbéyàwó ọ̀làjú irú ìtẹ́sìn kíkalẹ̀ pé mẹ́jọ ọkọ̀ ọkàn o tí ó fi di alẹ́ ọjọ́ ìgbéyàwó kó lè mọ̀ pé ọkùnrin ọkùnrin ntọ́kùnrin bá ti rí kèé jọ wọn lójúmọ́ ntọ́kùnrin bá wúwo lọ́ọ̀kẹ́ pé hàn ah, bóun ló ṣe rí bóun ló ṣe rí ìyẹn ni ó wà lára rẹ̀ bí wọ́n fi pé iṣu forty one yóò pè é mọ̀nà láìsí àkókò tí ó pè má mi ẹ dàpọ̀ ẹ̀ràn lọ gbogbo ẹni bọ́dà lẹ́ràn lọ ẹ bá ti wọ́n pẹ́ mọ ìlú mi. torí kí ni torí pé ó sàwò pé a fọmọ ìbá ń bọ̀ ṣe máa ń rìn kí ni ń bẹ ní abẹ́ nǹkan ìkan náà tẹ̀mọ́ ọ̀làjú tẹ̀sí ìfilẹ̀ nu ẹ wá jáde padà sí ayé ìjọ ǹjẹ́ àwọn ìyá wa àwọn ìyá ńlá wa ǹjẹ́ wọ́n máa délé ọkọ wọn bàbá tó fìdíjọ́ ògbéyàwó wọ́n ní kò ní mọ́kọ́ ẹ̀ wọ́n jẹ́ bá ń ṣe kọjá wájú ilé ọkọ rẹ̀ yóò lọ gba ibòmíì tó jìnnà ẹ wà wọ́n ọmọ ẹ̀sìn o ẹ wọ̀ làjú ẹ̀sìn tí ò ní jẹ́ káwọn ọmọ wọn di yẹ̀yẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ wọ̀ làjú táyé fún wa padà ẹ já fi ìwòsàgbẹ̀ àáfàá wa ní ọba wa rí bẹ́ẹ̀ láìsàlẹ̀ bàlí yá tù fi àyà mi ní àjàbá yìí lẹ́yìn sàlbàlíyàtì. àfáǹkọ̀ wa jọ alójúmọ́ o ní ajá mi náà. fi àyà mi náà àjàbá. àfáǹkọ̀ gbogbo onú lẹ́tà bá wà wò báyìí tá táwọn ọmọbìnrin wọ bó ń fò tí wọ́n ń fa rojú tí wọ́n ń lẹ́nu ojú àfáàní kọ̀jú á lójú kò ní jẹ́ fúnkì. lẹ́yìn sàlùbálí yàtú. bí ayé mi náà àjàbá. bí ayé mi náà àjàbá. àfáàní kọ̀jú á o gbogbo onú ilé tá a bá rí báyẹn pé báwọn bá fẹ́ ṣègbéyàwó ọmọ tiwọn báyìí oyún ni wọ́n fi ń ṣe àfáàní kọ̀jú á lójú sálámà tù fi ìyá àjàbùlẹ̀ àjàbí. ẹ bá kéwù ẹ bá kéwù. bali sálámà. السلامة فيها عجب العجب àfáàní lẹ́yìn sàlìbẹ̀lì yẹtù fi àyè mi náà àjàbà àfáàní kò jọ alójúmọ́ o ká sọ pé gbogbo àwọn ọmọbìnrin ń dààbọ̀ fún tó délé ọkọ lẹ́yìn sàlìbẹ̀lì yà ọjọ́ alójúmọ́ sẹ̀ fi àyè mi náà àjàbà ká sọ gbogbo àwọn ọmọ yẹn obìnrin wọ́n ti dìdàkudà fún tó di pé wọ́n lọ́ọ́ lé bàtí sàlámù ti fi àjábù làjábì àfa ilé ìtura wa yà wá lẹ́nu lẹ́nu tó bá lè sọ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ tèmi yìí o ọwọ́ bàjẹ́ ọ̀fẹ́ tí mo fi fọkọ. Allahu Akbar. àfa ni ẹ wá wò ó torí ẹ̀ kodò wọ́n wàá máa sọ wípé ọ̀làjú ni kọjá wípé ọkọ ọmọ yín ti wá ń sunlé yín kan nínú ilé yín kan pẹ̀lú ọmọ yín kó tó di sọ̀gbéyàwó àfa ni ìlú èyí tí ó jọ alójú ni ká wá wí pé ọkùnrin sáwà múra kankankan lórí obìnrin tí wọ́n á di téèyàn ó múra kankankan lórí rẹ̀ mọ́nísì. àfáàní kálukọ́ wá wọlé rẹ̀ ọ̀làjú tẹ̀sán wá wà nílé rẹ̀ ni pé oúnjẹ kọ́ máa rẹ obìnrin ọmọ wípé ọkùnrin ẹni tó fẹ́ fẹ́ ni èèfọ́ kan ni o tí ó fi dijọ́ láàpẹ́ bàbá rẹ̀ ìyá rẹ̀ o láàfin ṣẹ̀yẹ fún ọ òpin máa tẹ̀lé lọ àfáà lẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ yẹ́ ti fi ẹ̀yà mi nà ájàmà àfáà ní kọ̀jọ́ wa lójú sẹ̀ kárí wípé lójú ìyá tọmọ ń bàjẹ́ kò sì ní wọ́n torí pé ìyá gan sọ pé ah, ẹjẹ́ tilẹ̀ ọmọ táyé bí ni. ayé ń tàn. lẹ́yìn sàlùbálí yàtù. àfáàní kan ju alójú sẹ. fi àyà mi náà àjàbá. ojú alójú pọ̀ màdé ń fáwọn ojú torí pé wọ́n bá náà rẹ̀ lẹ́yìn sàlùbálí yàtù. lẹ́yìn sàlùbálí yàtù. àfáàní kan ju alójú sẹ. fi àyà mi náà àjàbá. wípọ̀ màdé wọlé ọkọ̀ yín wá ńlá lè ṣe bọ́ màá tiẹ̀ náà ọmọ àlè rẹ ọmọ àmà àlè yá rẹ tí ìyá máa ń rántí pé wo bàbá yìí tí ọba dùn aláàánú mi nu o gbogbo òkú yìí lọ ẹ̀tọ́ lọ ń fún mi nu o ọjọ́ màrí ọmọ. lẹ́yìn sálíbà ní yàtú. apáni kò lè ju alójú mẹ́sẹ̀. fi àyà mi na àjàbá. bọ́mọ rẹ bá ń kojú tí kò tètè ń kọ ẹnu wọn ní kí ló dé wọn ní sẹ́ bọ́mọ ọlọ́ọ̀rẹ́ ni lẹ́yìn sálíbàlì ẹ̀tù. afáàní kò ní tura lójú sẹ́. fi àyà mi nà àjàbá. tábà wá rí bẹ́ẹ̀ ọmọ rẹ ọkùnrin náà ń ṣe kí ni àfa ń fagbó kò ní fagbó ebi wọn náà ń fa sìgá. lẹ́yìn sálíbàlì ẹ̀tù. ṣé bá a bí ń tọ́ ọ máa sọ fún ẹni pé àyíwáyá mọ̀ lẹ́yìn sálbàníyàtù. afárí kò lè tọ̀ wá lójú sẹ́ẹ̀. fi àyà mi na àjàbá. wípé ọmọ rẹ ọkùnrin wá dé sùkú ọwọ́ ayẹyàkuyà wọ́n ní kí ló dé wọ́n ní ọwọ́ rẹ lọ́ba torí pé nǹkan òpè lọ́làjú fún lọ́ba lọ́làjú ìdí wọn máa bí bẹ́ẹ̀yàn lajú òun ni kéèyàn jẹ́ ẹlẹ́kọ̀ọ́ yóò ṣe wá gba lójú fún ọmọ rẹ tó pé ìwọ gẹ́gẹ́ lọ tẹ̀lé lọ́dọ̀ lẹ́tọ́rà pé ẹ mọ̀ wọ́ọ̀rì màá náwó màá nára ẹ̀bùn àbọ̀ màá náwó màá nára hmm. ọmọ tó sọ fún lẹ́tọ́rà rẹ̀ lójú rẹ̀ pé ẹ mọ̀ wọ́ọ̀rì màá náwó màá nára irú ọmọ bẹ́ẹ̀ tó bá rí lẹ́tọ́rà míì yóò wulẹ̀ ti mọ bí bàbá òun ṣe é ṣe pé ẹ ebi wọn ebi yá mi máa náwó yín máa nára náà ni kò lè tó bá òun èmi náà wọn náwó yín náà ara. lórí pé lánàá lọ́la jù àbá ni kò lè tó á lójú fi àyà mi nà àjàbá. bàbá gbọ́ gbogbo tí kálukú máa fi ṣe báyìí pé àwọn ọmọ mi ní ọmọ mi ní gírádùétì ni mẹ́tẹ̀ẹ̀ta obìnrin sì ní ọwọ́ sọ kọ́pà àwọn ọmọ tẹ́tì dàbọ̀ wọ́n tó dé ẹ gbọ́ ni. àbọ̀ àbọ̀ àbẹ́lì mi. àṣírí kálukú wa rè lọ́wọ́ yìí ẹ gbọ́ àbọ̀ ẹ̀rẹ̀ yóò tó fàárì ntọ́lẹ̀ tí wá lójú àfààní ìwọ̀n tí lójú ó ní ntọ́lẹ̀ tí wá lójú ni kó wá tọ́ka sọ́mà rẹ obìnrin pé ọmọ ẹ̀ ti há Kùránì o. bali salamatu fiha ajabulẹ̀ ajabi. ọ̀yá yìí. bali salamatu fiha ajabulẹ̀ ajabi. ọmọ yìí láìsọ̀ bali yà kọjá lójú káwí pé ọmọ rẹ obìnrin ọ̀gbà wẹ̀ ó ń ṣe nǹkan rẹ̀ lọ́wọ́ ọmọ ń jẹun ta kò ní tó alójú ọ̀dọ̀ rẹ lọ́mà ọmọ obìnrin tí a bá tọ̀ ọ́ rẹ àsìkò tí bá ń ṣe àládà rẹ̀ lọ́wọ́ ẹnìkan ò ní mọ̀ ọ̀làjú nù ẹ̀ ní mọ̀ yóò jẹun ṣùgbọ́n nílé ni ó ti jẹ́ bàbá ó ní pé ẹ ti jọ́ mọ̀ pé ọ̀làjú ẹ̀sìn ọ̀làjú ọ̀làjú ta yé èso ọ̀làjú ọwọ́ ajé ó ta ń jẹ sí gọ́ọ̀mù ń tápà wọ́n ní ah, ọ̀gbà rẹ̀ ìláwẹ̀ oúnjẹ gbogbo ayé ọmọ nǹkan tó jẹ́ pé nǹkan pamọ́ ni wọ́n wá ń jẹ́ gbogbo ayé ọmọ ni ẹ̀rí tí ń jẹun kọ̀ láwẹ̀ ni gbogbo ayé wa ń gbọ́ lé kàkúlẹ́ẹ̀tì nǹkan tó jẹ́ pé ha nǹkan tó jẹ́ pé tó bá yẹ kọ́làjú pẹ́sì fi ilẹ̀ ni tó bá jẹ́ kọ́làjú tí wọ́n mọ̀ lọ́wọ́ àbí fi ilẹ̀ ni kò yẹ kẹ́nìkan ó lè mọ̀ gbà tóbìnrin ṣe nǹkan oṣù rẹ̀ tó ń gẹ́gẹ́ àtọkọ rẹ̀ lọ àbáwò bí ẹ̀. lẹ́yìn sàlùbálíyàtù. ọwọ́ gbégbó ọ̀rẹ́ bọ̀ lọ́wọ́ ọmọ rẹ obìnrin wọ́n gbogbo ọ̀rọ̀ bọ̀lọ́ ta wọ́n pé àwa ti fírì lónìí o àfírì fún bíi jọ́ mẹ́ta àbíjọ́ márùn kan náà o ò rí kò ní tì. lẹ́yìn sálíbàlì nǹkan tó yẹ pé kò yẹ kẹ́lì kankan ọmọ mi hmm. kò yẹ kẹ́lì kan ẹni pé àwọn ẹ̀yà wa ní ìlú àgbàlá mọ̀ ń ní jọ fi ayé náà pé ayé ta wá wà ń ọmọ rẹ wá ọmọ tó ń dá fìtínà torí wípé èyí tí wọ́n jọ wá lójú ni ká wá pé ẹ gbà mí ọmọ tí ààrẹ ń tajà lọ́jà ni wọ́n ń borí báyìí. àwọn yẹn ti mọ̀ pé ọmọ rẹ bá yẹ̀yà kú ìyàwó pé ọmọ tí wọ́n tọ́ lọ́jà. ṣébi téèyàn ti tọ́ ọmọ sọ́yẹ kó dìtà mí kọ́ mọ sórí ibu ni àtẹ̀yẹ̀ gẹ́gẹ́ ló sọmọdé lórí ibu fún rẹ̀. nípa pé ntí èso ọ̀làjú tá a wá ń pè ní ọ̀làjú wọn wá mọ́ màrẹ́ jáde pé nílé ìwé wọn ọmọ tó ṣe dáadáa jù rèé nílé ìfẹ́ wọn ọmọ tó ṣe dáadáa jù ìtẹ́ wọn mọ̀mọ́ tẹ́ jáde fún ni pé fashion parade yóò wá rìn báyìí ìwọ ló bí o ọmọ òfò wọ́n wà ní kórìn níwájú gbogbo èèyàn yóò wá lọ lè wọ pátá yóò wá wọ nǹkan kan kékeré sáyà wọ́n wà ní kórìn báyìí wọ́n ní kó ṣe báyìí hmm. wọ́n ní another side ṣé ẹ mọ̀ wípé wọ́n ń jẹ́ kọ́ ọmọ fọ́mọ rẹ di àpéwò tí ọ̀dà ni. Allahu Akbar. wọ́n náà wá ní ṣebí lọ́fà ẹ̀wọ̀n ọmọ òsì tẹ́lifíṣìn Bobrisky ṣé níbi tí ọ̀pọ̀ àjà sínú ọkùnrin tó wà lọ padà sọ́ra rẹ̀ lóbìnrin. ó díẹ̀ ó ní gbogbo nǹkan díẹ̀ ǹjẹ́ sọ wá lálẹ́ díẹ̀ sọ lálùbáríkà díẹ̀ tí ọba padà. wà á mú sálàdì rọ̀báwù jìbìrì. كافرا وموسى الذي رباه فرعون مرسله وموسى الذي رباه فرعون مرسله gbogbo yìí yá ẹ wá jẹ́ kí wá sọ lẹ́nu papọ̀ kí subahana òbí kà kí àwọn bàbá mi wá ṣàdúrà fún ọ ẹ lọ sọ́ra yìí gbogbo ẹ̀yin yá ayé ṣe pẹ̀lẹ́ ayé kọ́ bàjẹ́ yìí ẹbí yìí ẹbí ẹnìkan kọ́ ọwọ́ yín ló ti wá ẹ bọ́sẹ̀ àgọ́ ayé kọ́ bàjẹ́ ẹ̀bí rìn ẹ̀yin náà fi ìtìjú ọ̀làjú tó jẹ́ tẹ̀sìn tó bá ọmọlúwàbí mu ẹ̀yin náà fi kọ́ àwọn ọmọ náà làwọn ọmọ wa ń dàdàkúdà ẹ wá wo single mothers bó ṣe pọ̀ látàrí pé a fẹ́ lajú ẹ wo ọmọlọ́mọ kan bó ṣe pọ̀ lọ láyé látàrí pé ẹlẹ́fẹ́ lajú ẹ wo bí wàhálà ṣe bá àwọn ọmọ obìnrin láyé látàrí pé ẹ̀yin lẹ́ ń sọ fún wa pé ọ̀làjú ni ọkọ kan aya kan o ìgbéyàwó olóòka ni o ṣe o lọ́mọ rẹ fi wá dẹni tí ń rà rè tí ò tí lọ́kọ̀ dì sí. àbúrò nígbà tó wá tí ò tí ì rí. ó ní pé ìwọ lọ sọ wípé ìgbéyàwó olóòka ni kò ṣe àwa rí ọmọbìnrin wa fi ń sayọ̀ pé àwa pé ẹni báyìí wọ́n lọ fẹ́ onímọ̀fẹ́ ẹni báyìí kọ́ ẹni báyìí kọ́ ní kí òun tó rí ètò ìfẹ́ gẹ́gẹ́ orí ẹlẹ́ẹ̀kẹfà ni àwọn márùn-ún tàkọ́kọ́ ṣé wọ́n débẹ̀ ó léyìn wọn àfẹ́yàn kọ́ mọ́ débẹ̀ torí pé ẹ̀yin gángangangan lẹ́ ń kí sí ọkùnrin méjì fọmọ yín lẹ́ẹ̀kan náà pé a kò sí wá pẹ́ báwọn nígbà tó o sì jọ́ọ̀nù lọ báyìí ṣe lọ pẹ́ báyìí ní sikẹ́ẹ̀lì dé àmọ́ mo ti bọ̀ parọ́ pé èmi náà mọ̀ ọ́n ṣe. gbogbo ẹ̀yin òbí ẹ̀yin obìnrin ẹ lọ sọ́ra yín tẹ́ bá lọ wò ó ẹ̀yin lè jẹ́ káwọn ọmọ ìyọ́ gbọ́ yé pé alọ́kọ̀ọ́ lè ìyọ́ jẹ ẹ̀yin lè jẹ́ wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ sọ báwọn ọmọ yìí pé ń tẹ̀yàn bá ní ní fi wá tó ń wà ẹ̀yin lẹ́ dáwọn ọmọ yìí wọ́n mọ̀ wípé n ti ń bẹ lára wọn ó pàtàkì débi pé lọ́lọ́wọ́n ò fi síbi tó jẹ́ pé èèyàn kàn lè débẹ̀ láì ṣe pé ń tó níyọ̀ǹda ẹ̀ òbí tọ́lọ̀ lọ fi sí lẹ́yìn ìgbà tó fi ibi tó fi sí ẹ̀ òbí tó dorí ẹ̀kọ́ tó bá yẹ pé ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ọ̀làjú tẹ̀ ń sọ pé ilẹ̀ fẹ́ káwọn ọmọ làjú sí yìí tẹ̀ ń sọ pé káwọn ọmọ fi tẹ̀sílẹ̀ yìí ẹ̀sìn ni ó padà kẹ́yìn rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ jèrè ọmọ àfi kéèyàn fẹ̀sìn tọ́ ọ̀làjú ti pín síbi ẹ̀sìn ẹ̀sìn ní kájọ́ ní ìmọ̀tótó àdébí ni ká máa fọnu lẹ́ẹ̀márùn lójúmọ́ tí ó bá ti ní jẹ́ wàhálà fún wa ànábì ní kárí ń wẹ̀ ní gbogbo ìgbà ànábì ní kárí ń fọwọ́ à ń fọjú abẹ́ kírun à ń wà ní mọ̀tótó bá a su à tààbà bá a sọ à tààbà ànábì lásán ọwọ́ gbọ́dọ̀ dọ̀tí. sallallahu ní nǹkan tí ò a gbọ́dọ̀ fọwọ́ sí ọ̀làjú nù ànábì láwọn ọmọ wọn obìnrin a gbọ́dọ̀ tọ́ wọn gẹ́gẹ́ bá ṣe tọ́ àwọn ọmọ wọn ọkùnrin lẹ́kọ̀ọ́ ní káfíà wọn ká sì mọ̀ wípé bí ẹ ṣe wà yìí o wọ́n wà fragile ẹlẹgẹ́ ni wọ́n o ẹ jẹ́ kóbìnrin ọmọ ẹ jẹ́ kọ́mọ yín obìnrin ọmọ pé n ti bẹ lára rẹ tán náà ní báyìí wọ́n ti kú ọmọ ò ní bá ọmọ láíláí. àwọn ìyá wa jọ òun táwa gbójú bá wọn wọn jẹ́ kọ́mọbìnrin ọmọ ni pé bá sọ ọkùnrin bá kan tiẹ̀ báyìí nǹkan ti ṣe ọ ayé wàhálà àwọn ọmọbìnrin wọn à máa sọ fún wọn ní kí ló dé ẹgbà mí ìsìn màmá o mọ̀ ń kọjá lọ báyìí lọkùnrin kan bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi àti rí sísá wa kan tó lọ́ọ̀kì ọkùnrin kan pé à àti tó ọba máa ń dọ́dọ̀ yá mi o ti kó bá mi o ti bàtò òun jẹ́ kí láadé ẹkú gidi kí láadé ó ní ọkọ̀ sọ kàn lásọ. Ah, ah. ṣé òjò bá náà lọ. ṣé òjò bẹ́ẹ̀ lọ. ṣé bí wọn náà lọ ń sọ fún ọmọ rẹ omi pé bàbá rẹ ti bọ̀ bàbá rẹ ti bọ̀ tóun àtọkọ rẹ sápamọ́ nulẹ. sẹ́yìn ni wọ́n ní ọkọ ọmọ lọ́kọ àbọ́kọ àbọ́kọ yìí. kí lọ́kọ̀ ọ ṣe ń jẹ́ ní kẹ́ ẹ wò ọ̀làjú ayé lẹ̀ ń wò ẹ̀ wọ̀làjú ẹ̀sìn nínú pẹ́pẹ́ nínú ẹ̀sìn ìyá ọmọ kọ́lọ́ lẹ́tọ̀ọ́ láti fọ ọmọ lọ́kọ bàbá ọmọ ni tí bàbá ọmọ bá ní mo yọ̀ǹda fún ọ tí ìyá ọmọ bá lòun ọgbà ìgbéyàwó wọn lálùbárí papọ̀ torí pé kọ̀ọ̀kan ìjọ ọ̀kan ló lòun ọgbà torobìnrin lọ́tà obìnrin àwọn ìyàwó ọmọ tí ẹ̀yin obìnrin ẹ̀ẹ́fẹ̀ẹ́ gbà kí ọmọ yín ọkùnrin ó níyàwó mi ṣùgbọ́n ẹ̀ẹ́fẹ́ gbà kọ́kọ́ yín ó fẹ́yàwó mi lẹ́yìn ọmọ yín ọkùnrin ẹ fẹ́ gbà kọ́ fẹ́yàwó mi ṣùgbọ́n ọmọ yín obìnrin tó wà nílé ọkọ ẹ máa fẹ́ àtikọ́jú ònìkan nílé ọkọ tiẹ̀ tó tọrọ bá dé ká sọ fúnra wọn. ìwọ bá ọ̀fẹ́ báyọ̀ ọkọ rẹ tí wọn náà wà múra kàkàkà lórí ké ọmọ tó bá lòun ní bá ní òfò ni ó ṣe sẹ́wọ̀n ti ṣòfò. ala àkọ́kọ́. tààlà àkọ́kọ́ olófò ìwọ tí wọn fẹ́ báyọ̀ ọkọ tiẹ̀ tó tí wàá mọ tó fojú ìyọkọ tiẹ̀ rí tó ti mọ wàhálà tó ń kó ọkọ sí lórí ìyọkọ ọwọ́ àrèké bẹ̀rẹ̀ ṣe ìyàwó ọmọ tí ń bọ̀ ọwọ́ àti lónìí torí náà jẹ́ mọ́ ntí hmm. jẹ́ ọ̀làjú ntẹ́sìn bá pè lọ́làjú ńlọ̀làjú hmm. ọ̀làjú ìmọ̀ ọ̀làjú ni ọ̀làjú ni ọ̀làjú mọ́tótó ọ̀làjú ni ọ̀làjú ni ọ̀làjú kọ́mọbìnrin ọmọ pé àá ti jú hmm. gbogbo eyín rẹ̀ là ń rí ìta yìí kí ló dé ọ̀ntẹ́sìn gbọ́ọ̀mù kí palapala ò ní tìjú torí kírẹ́dìtì ọfẹ́ tùgbò ọfẹ́ lọ Facebook gbogbo àwọn nǹkan yìí ní tó kọ́ báyìí gbogbo àwọn ọmọbìnrin ọ̀hún afẹ́ máa ṣe ní tí agbára wọn ò tí ì ká ọgbọ́dọ̀ wà ní Facebook wáyé wàá rí yóò wá lọ ẹsẹ̀ báyìí sẹlifí ẹ wàá wò pé ijó làṣẹ wọ ẹsẹ̀ tó dé sọmọ yìí ọmọ yìí ó wá dájá pẹ̀lú ọ̀làjú bó wọ́n wà yà ọ́ báyìí. lórí Facebook àwọn ọmọ tó yẹ pé kò jẹ́ kí wọ́n lè gbéra wọn lórí àtẹ wọ́n wàá pàtẹ bẹ́ẹ̀ ń lọ wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́tò mọ́tò wọ́n ń lo ọlá tí wọn ò tí ì ní wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mọ́tò wọ́n yà fọ́tò para tó pósí ẹ̀ Facebook báyìí àjọkẹ́ hot iná ẹja àná ní máa hot o lè pèrè ní àjọkẹ́ cool mm-hmm. ọlọ́fẹ́ lajú ọ wá ní àjọkẹ́ tó ṣe kí ni o tó hot visible hurt wọ́n wá tún wá mú nǹkan tí ọ̀dà wọ́n tún pèsè ayé ara wọn torí pé wọ́n làwọn fẹ́ lajú ọ̀làjú ọ̀rọ̀ ọ̀rọ̀ títí lọ́gbọ̀dọ̀ sọ́ra ọ̀wà ni òun bíi pé tóun bad ṣé ìfẹ́ rẹ ní wọ́n bad. nǹkan bọ́ mi. so gbogbo àwọn nǹkan yìí ọ̀làjú ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ àdúrà èèyàn máa ṣe sí èèyàn yóò mọ̀ pé ọ̀làjú eré ṣùgbọ́n kọ́jọ́ pé oríṣiríṣi àṣà lọ́ọ́ máa dá láwọn àṣà tí ọ̀dà tí ayé ń gbé wá olórin bá olórin bá ní sọkan àwọn ọmọ yín ọ̀nà rú ẹ̀ bẹ́lẹ́rẹ́ bá ní sọkan àwọn ọmọ yín ọ̀fẹ́ rẹ̀ rú ẹ̀ kọ̀ wá sí check and balance mọ́ torí pé ẹ ti ṣí wálẹ̀ pé wọ́n lajú ọmọ táyé bí láyé ń pọ̀ bí wàhálà bá wá dé títa ní ọ̀padà wá jẹ tiẹ̀ náà nìyí torí náà jẹ́ máa wa. àbárò wa. ibi tá a ti lọ ẹja padà bẹ̀ pé. tá a ti lọ ká padà. àwọn bàbá wa. àwọn bàbá wa àlùbáríkà. bí a ṣe ṣe. bí a ti ṣe ṣe. tọ́lọ̀ fi ni wọ́n tutù báyìí lọ́jọ́ alẹ́. tọ́lọ̀ fi ni wọ́n tutù báyìí lọ́jọ́ alẹ́. ọlọ́mọ ẹja padà sí ibú ọba wọn. ọjà padà sí ibú ọba wọn. ẹ wo gbogbo àwọn àfa wa. Hmm. ẹ wo bí ṣe wù yẹn wò. Hmm. ojú wọn ọmọ ti ń fárun gbọ̀ fọ́nà fún gbàlẹ̀. kí wọ́n lọ sí bẹ̀. torí pé ìta bí mà pé mùsùlùmí yìí lajú kó nínú gbà ní. kó nínú gbà. ẹ gbọ́. àgbọn kan ní ìlà. bọ́bá èmi sì máa fẹ́ kéèyàn sọ pé kò rí bẹ́ẹ̀. Hmm. kí wọ́n wá júwe ìkẹ́kẹ́ náà àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ wò fínú gbọ̀rọ̀ yìí. nígbà wọn fẹ́ sọ̀rọ̀ Musa ó ní tí Musa ń sọ fún Haruna tí Musa ń sọ fún Haruna pé kí ló dé tó fi dà wọ́n láàmú kí ló dé tó fi wò wọ́n tí wọ́n ń ṣe lọ ìkàkàn ó ní látàkùn bìlíyà tí wà lábìlà sí. irúgbọ̀n Musa dákọ̀ ẹ̀ haruna dapò yìí anabi ibrahim ní irùngbọ̀n anabi muhammed sálá fẹ́rẹ̀ ó ní irùngbọ̀n. àkọ́kọ́ nù hmm. lọ́dún tí ń bọ̀ kọ́lá bẹ́ẹ̀ pèmí ló wà sí àsìkò wà sí ìfẹ́ bá pèmí wà wá àwọn àwò mo ti máàkì gbogbo àwọn tí wọ́n ní irùngbọ̀n bọ́bá àdọ́dún tí ń bọ̀ àwa wò pé ṣé yóò ti dé bẹ́ẹ̀ báwo tó bá yẹ pé lóòótọ́ kìí ṣe fáàrí la fẹ́ tó bá yẹ pé tọ́lọ́ tàbí la fẹ́ lóòótọ́ hmm. tó bá yẹ pé fáàrí la fẹ́ no problem hmm. ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ rí ká lọ sọ bẹ́ẹ̀ ṣe yá ìtò àgbẹ̀yìn tí wàá ń débi tóbi yìí ọmọ ah, lágbára díẹ̀. Allahu akbar. ọlọ́wọ́ bá ń ṣe lọ́rùn fún yín. ọlọ́wọ́ bá ń ṣe lọ́rùn fún yín. ọlọ́wọ́ bá ń ṣe ń ṣe fún yín ó bá ń ṣe rọrùn fún yín. ọlọ́wọ́ ṣe rọrùn fún yín. ẹ bá ṣe ámínà. ẹlẹ́ẹ̀kejì àfà tí bàbá kọjá rí bàbá pẹ́. agbóògùn ẹ̀yìn bàbá wa hmm. títòkò tó yín kọjá kókó sẹ̀hún. Hmm. mo mọ̀ pé lọ́dún tí ń bọ̀ kò ní kò ní débẹ̀ mọ́. kò ní débẹ̀ mọ́. nítorí pé akúkú ti mọ̀ pé tọ́lọ́run tànẹ́bì ni. Hmm. ṣé ẹ mẹ́jà parọ́ ṣé bí n táà máa sọ ni pé títí làmú ni máa fi ṣe gbogbo ń tọ́ ọlọ́run bá kò he. ìsìlámù ni máa fi ṣe. sòkòtò tọ́lọ̀ wá kò yí ẹ̀rí ṣe ti ìsìlámù sòkòtò ìsìlámù rẹ̀ kọjá kókósẹ̀ o. kọ́ bá jẹ́ pé ká sòótọ́ mo fi ní sòó ní ìdíjà o. àwọn bàbá àgbàlagbà tó tún wọ́n tutù tọ́ra wọ́n sì balẹ̀ títọ́lọ́ ọ̀tà lẹ́bi ìbẹ́ lára ó ní ẹ máa bá a lọ fọ̀síkè náà. ẹ̀kọ́lẹ̀ kẹtàdà. ọlọ́run kọjá rí bàbá fẹ́. ẹ̀kọ́lẹ̀ kẹtàdà. ẹ̀kọ́lẹ̀ kẹtàdà. òun ni pé insha Allah wọn hmm. àti tí bọ̀ tá a bọ̀ hmm. a wà á kà pé mélòó la jáde mélòó lẹ́lẹ́hà. ẹlẹ́hà ni yóò wá pọ̀ ju ajáde lọ. subahana rọ pita. sàkánì àfáwá aláfàkánì àfáwá aláfàkánì àfáwá. ti ṣe yí dáadáa má jẹ́ padà sí ẹ̀yìn mọ́ láíláí. Ọlá Adéwálé Adábàdàbà. Ọlá àfọ̀fin àfọ̀má tẹ̀yìn. Aláàtúwà Sheikh Abdulhakeem Atíjẹrẹ Amúbìkan. Àpàdé àsìkò ọ̀mọ̀yẹ tó tóbi kò sí mẹ́rin ńlá. Àwọn náà ni wọ́n pe tí kálukú tẹ́wọ́ nísìnyí tí wọ́n kún fún àdúrà fún wa.